ọmọ àtọ́júbọ̀ kí ló ń fà á kí ló ń fà á tó fi jẹ́ wípé yorùbá ni lónìí yorùbá ni lọ́la yorùbá ni lójoojúmọ́ bẹ́ẹ̀ kó ẹ̀kọ́ àpọ̀kọjẹ. kò í ṣàwọn kọ́ ló ṣe é kò í ṣàwọn kọ́ ló ṣe é ṣebí wọ́n ní wọ́n ní ajá tí ó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọdẹ wọ́n ti wá ń gbọ́ fèrè ọdẹ ń sìn tí ọ̀rọ̀ ò débi fún yorùbá yorùbá ò ní mọ̀ ìgbà tí Awólọ́wọ̀ tó ní kí wọ́n ká kúrò lóko ẹrú òyìnbó pé ká kú òrókò ẹrú òyìnbó ó jẹ́ ẹ̀kọ́ tí àwọn yìí bò fi sọ pé ọ̀dàlẹ̀ kì í dẹ̀ sọ̀kalẹ̀ torí ojúkú ojúkú àti Awólọ́wọ̀ ọ̀rẹ́ ni wọ́n láti from beginning ìgbà tí ọ̀rọ̀ fẹ́ ṣẹlẹ̀ tó fẹ́ yíwọ́ tó bá jẹ́ pé àwa Yorùbá dìde ńgbà yẹn tá a sọ̀pọ́tì tá ojúkú kò bá má sí wàhálà tó yìí àbá ti gba òmìnira wa. tẹ̀ wá lọ́wọ́. lágbára ọlọ́run lágbára ọlọ́run ilẹ̀ yorùbá ò ní bàjẹ́. àmín. ilẹ̀ yorùbá ò ní bàjẹ́. ilẹ̀ yorùbá ò ní bàjẹ́. sẹ́rí ilẹ̀ yorùbá táwa wà yìí èmi ò ní kankan tí mo fẹ́ ṣe kánú ìṣẹ̀rẹ̀ yẹn kan kánú dípò tí mo lè jẹ́ àlùbọ́sà ẹ̀ tó bá rà yẹn kánú ní òmòdé ti pé wọ́n fẹ́ bá àwọn gbálùbọ́sà bíi tòmátò pẹ̀lú kánò mi sì lọ sàbújá mi sì lọ sí Kaduna ilẹ̀ bàbá mi nílẹ̀ Yorùbá ìbẹ̀rẹ̀ mi wà yìí ṣòtìbá ẹ̀sìn lágbára Ọlọ́run ẹ̀tọ́ wa tá à ń béèrè fúnlẹ̀ Yorùbá Yorùbá ní sàá tẹ̀ wá lọ́wọ́ àṣẹ wa àṣẹ àmú ká fi ọkàn balẹ̀ Ọlọ́run ní ká ní aṣáájú dáadáa bẹ́ẹ̀ bá ti ní aṣáájú dáadáa nìkan ò ní bàjẹ́ olùtù àwọn aláburú èèyàn àwọn lẹ́ẹ̀mọ́ rí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àwọn lẹ́mọ̀ọ́rí lẹ́gbẹ̀ẹ́ òsì tó bá di lónìí ó ní Yorùbá nation làwọn tó bá tún di lọ́la ó ní Nàìjíríà kéde gọ́ọ̀mẹ̀ntì làwọn àwọn mùnáfìkì ilẹ̀ Yorùbá nù gbogbo àwọn mùnáfìkì ilẹ̀ Yorùbá àṣírí wọn ti ń tú nìṣẹ́. a gbọ́ pé àwọn kan fẹ́ organize rally ní February forty oṣù tá a wà yìí wọ́n ní nínú logo wọn wọ́n kọ́ bẹ̀ pé we support government ah, àwọn fẹ́ mọ̀ bóyá ẹ̀yin náà ẹ wà lára ẹ mọ̀ nípa ẹ̀sà gẹ́gẹ́ bí ìkan nínú àwọn tó jẹ́ pé ẹ jẹ́ kan nínú àwọn bàbá wa tá à ń wò pé ohun tí ẹ̀yin bá ti sọ làwa ń tẹ̀lé lẹ́yìn. bẹ́ẹ̀ni ṣe é rí tábà fẹ́ ṣe rálì nílẹ̀ yorùbá èmi mo wà nílé èmi ò gbọ́ kankan ọmọ kankan ìṣòro fún rálì. pé ẹ̀gbọ́n pa rálì ọ̀hún. èmi ò gbọ́ pẹ́ èsì rálì kankan kó lọ sí rálì nìbàdàn tó dáwò àwọn ọmọ tán pariwo pàfẹ́ sí rálì àwọn òràn wọn sẹ́. ẹ ẹ mọ̀ wọ́n. mọ̀ wọ́n rí mi ti ẹ̀ rí wọn rí láyé. so pé wọ́n ń ṣe àwọn ń ṣe ara original yorùbá nation. so hmm. this way sin ẹnì kankan gbọ́dọ̀ jáde lọ sí rálì kankan nìbàdàn o torí rálì tán sọ pàfẹ́ sí ìbàdàn àwọn òràn nìkan sẹ́sẹ́ wọ́n ń lo fọ́tò kìsọ́dẹ̀ gbòó káàkiri ìpè kìsọ́dẹ̀ gbòó làwọn fi ṣe rálì fún àwọn òràn wọn sẹ́ tí Sunday Igboho máa jáde pẹ̀lú àlàáfíà torí pé pírẹsidẹ́ǹtì ìtàlọ́hùn ní agbára ọlọ́run a fi kalẹ̀ láìpẹ́ yìí ṣèkèsè òsì fẹ́ kẹ́nìkan mọ̀ fi ó kọ Yorùbá nation kọ́ mọ̀ fi bà wá jẹ́ tọ́lá wa tá à ń ṣe Yorùbá nation àwa tọkàn wa balẹ̀ ni torí pé constitution òfin Nàìjíríà ó faramọ́ ẹgbẹ́ APC ó ṣe rálì ó faramọ́ PDP ó ṣe rálì ó faramọ́ ẹgbẹ́ ABGA kó ṣe rálì ẹgbẹ́ yorùbá láàrin táwa náà ń ṣe àwa náà lẹ́tọ̀ àti ṣe rálì ló fà tá a máa fẹ́ ṣe rálì èmi ni mo kọ lẹ́tà sáwọn gọ́vnà káàkiri gbogbo gọ́vnà yìí pé a ṣe rálì stéètì yìí ẹ fún wa ní security ọlọ́pàá ẹ fún wa ní DSS kó tẹ̀lé wa a sì ń ṣe ń gbà yẹn tá a fi ṣe gbogbo ilẹ̀ yorùbá kò sí jà láàrin wa ṣùgbọ́n tó bá fẹ́ fún òun ẹsẹ̀ rálì láì bò wá gbọ́ àwọn òránṣẹ́. ẹ wá bá wa sọ fún gbogbo ẹ wá bá wa sọ fún gbogbo ọmọ yorùbá nílé lóko pé rally tọ́nà fẹ́ ṣe ní February fourteen yẹn irọ́ ló wà ń díẹ̀ kì í wọ́n pe pé fi Ìgbòho pé ẹ̀yin ò mọ̀ ń pa ẹ̀ ojúlówó ọmọ Yorùbá ò mọ̀ ń pa ẹ̀ torí kó tó bá dáhùnsì wọn máa bẹ̀rẹ̀ sí dárúkọ pé bàbá ṣìfù ìmọ̀ mi ní ilẹ̀ Yorùbá náà mú gbọ́n pa ẹ̀ òun la fi pè yín wá pé bàbá ẹ bá wa sọ fún gbogbo ojúlówó ọmọ Yorùbá pé Rally, tán náà fẹ́ ṣe ní Ìbàdàn yẹn o àwọn fake people ní o náà fẹ́ organize fake rally. bẹ́ẹ̀ni rally tó fẹ́ ṣe nìbàdàn yẹn àwọn ò lọ́wọ́ sí rally tó fẹ́ ṣe nìbàdàn àṣìmọ sí àwọn fake ọmọ yorùbá àwọn náà fẹ́ ṣe rally àmọwọ ẹnìkan kò sí gbọ́dọ̀ jáde torí èèyàn ní ṣe rally ní stéètì kọ́mọ̀bù dpo tó wà níbẹ̀ yẹn gbọ́ kọ́mọ̀bù gọ́ọ̀nà bẹ̀ gbọ́ kọ́mọ̀bù kọmíṣánná pólísì gbọ́ èmi sì ní máa kọ lẹ́tà sáwọn kọmíṣánná pólísì pé a fẹ́ ṣe rally bíbáyìí báyìí tú òfin nàìjíríà torí pé ẹgbẹ́ apc yóò ṣe rálì ẹgbẹ́ PDP yóò ṣe Yorùbá táwa náà wá Yorùbá náà táwa náà ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwa náà lẹ́tọ̀ọ́ àti ṣe rally, but àwọn èé ṣe ti wá. bàbá ẹ mọ kan tí mo fi pé mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ nípa rálì yẹn ni wípé kán má máa lọ mú wọn kán má ní àwọn ọmọ Yorùbá nation tó pariwo Yorùbá nation náà da Ìbàdàn rú náà da gbòòrò rú ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé kò sí rálì ní ọ̀nfọ́tì àbí. bẹ́ẹ̀ni. ní Ìbàdàn àṣìrẹ́nì kankan kan lọ sí rálì ní tógéètì fún yorùbá nation ààrẹ nìkan kẹwọn ṣe àṣìrẹ nìkan sọ pé Sunday Igboho Ọlọ́run ti parí ọ̀rọ̀ Sunday Igboho látàná hmm. ní agbára Ọlọ́run ẹ̀yin Ọlọ́run lógo ògo ẹ̀yin Ọlọ́run lógo ògo Ọlọ́run ti parí ọ̀rọ̀ rẹ̀ tẹ bá rí ojú mi ẹrí kojú mi tutù <laughs> torí ti Sunday Igboho àti pé àti rẹ́rìn àti sọ̀rọ̀ àti mọ̀bí lọ́rọ̀ ń lọ ọkàn wa ti balẹ̀ lẹ́yìn rẹ̀ báyìí sì tó bá tráfù lọ sí jamani yóò lọ rẹ́ẹ̀sì kọ́lá ìyàwó rẹ̀ láìpẹ́ yóò tún bí ìbejì tààtọ̀ á kó mọ́ ìyàwó rẹ̀ tó wà ní jamani yóò tún bí ìbejì fún un agbára ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ onídàrú láíláí àdúpẹ́ fọlọ́run sọ àárọ̀ ọmọ yorùbá kankan kó ṣe rálì ní february nílùú ìbàdàn tọ́mọ̀ fi sọ wá ló kọ tábà fẹ́ ṣe kan àwa máa ń ṣe é pẹ̀lú òfin ni a máa ń ṣe tí òrìjà ẹ wò tá a ṣe lẹ́kìtì bàbá èkìtì ló gbà wá lálejò nílùú èkìtì bàbá èkìtì ló pe commissioner police a sì ṣe kò síjà èyí tá a ṣe ní àkúrẹ́ àṣelòdò sí gbogbo ilẹ̀ yorùbá là ń ṣe kò lè síjà kẹkẹ tá a mọ̀ ṣe torí àwọn èsì tàkìdí àjọ ojú wa tó ní pé àgbà yorùbá ní ẹsẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀ ni pẹ̀lú pépà ìwé ni kò sí pé ajá kò sí pé abẹ́rẹ́ kan ṣe kíní kan tó tẹ̀sí so ìran yorùbá ìran alálàáfíà ni wa ìran yorùbá ìran onídùnnú ni wa so gbàtẹ́ni kan wàá lọ ìlú Ìbàdàn ní agbára ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ní dàrú láíláí àdúpẹ́ fọlọ́run so àárọ̀ ọmọ Yorùbá kankan kó ṣe rálì ní February nílùú Ìbàdàn tọ́mọ̀ fi sọ wá ló kọ tábà fẹ́ ṣe kan àwa máa ń ṣe é pẹ̀lú òfin ni a máa ń ṣe tí ò ní dàrú ẹ̀wọ̀ ìta ṣe lẹ́kìtì bàbá Èkìtì ló gbà wá lálejò nílùú Èkìtì bàbá Èkìtì ló pe commissioner police a sì ṣe kò síjà èyí tá a ṣe ní Àkúrẹ́ àṣẹ lòdì òsì gbogbo ilẹ̀ Yorùbá là ń ṣe kò lè síjà kẹkẹ tá a mọ̀ sí torí àwọn èsì kàkídí àkẹwò òtù àwọn fòtò nípa àgbà yorùbá nation pẹ̀lú fọkànbá yẹn ni pẹ̀lú pépà ìwé ni kò sí pé ajá kò sí pé abẹ́rẹ́ kan ṣe kíní kan tó dé sí so ìran yorùbá ìran alálàáfíà ni wá ìran yorùbá ìran onídùnnú ni wá so gbàjáde kan wà lọ ìlú ìbàdàn ní fourteen february tọ́wọ́ àná sọ pé ọmọ yorùbá nation náà mú àní dá sí o ààrẹ nìkan kan kó jáde òṣò lágbára lọ́wọ́ yorùbá nation ó tẹ̀ wá lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹ̀yin wa tẹ́ ń gbọ́ wa nílé lóko ìlú èkìtì state tàtúwà yìí àti kò ní Kwara àti tún kò ní Kogi state ìlú Èkìtì state làwà yìí sòdíwẹ́sì adúpẹ́ fọlọ́ nílùú Èkìtì àtúwà yìí làbá tó kò lẹ́kìtì a tó ń lọ sí Ondo state sàfẹ́kọ́mọ yí gbogbo àwọn èèyàn wa nígbà tí táwọn bá fẹsẹ̀ tẹ̀ àwa dúró sí àwọn ẹsẹ̀ mùnáfìkì tí ó sọ pé òun ṣe yorùbá lónìí tí òun ṣe ìjọba lọ́la àwọn mùnáfìkì àwọn ẹlẹ́mọ̀ sí bàbá wọn àwa dúró stangi fọlọ́run torí pé ọlọ́run ti fi hàn wá wípé a gba òmìnira hmm. ó sì ti fi hàn wá pé ìtọ́jú ó àtìmọ̀ so ara tó dúró rí náà ni tó ṣẹlẹ̀ sí Chief Sunday Igboho tí ó bá ṣẹlẹ̀ sí Chief Sunday Igboho àṣírí àwọn lọ́tì ò ní tú hmm. ẹwà àwọn tó ń dà tẹ̀lé Chief Sunday Igboho látẹ̀lé káàkiri gbà wọn èyí mẹ́rin la rí nìsín hmm. lẹ́yìn bàbá Èkìtì tó wà ní Èkìtì state ọkùnrin náà pẹ̀lẹ́ lọ́lọ́gùn kẹfà ilé Èkìtì gbàgbẹ́ náà káàtì ẹ̀gbùn rẹ̀ mọ́ bàbá Èkìtì àti Saudi ọmọ mi òun nìkan là ń rí lẹ́kìtì ẹ wo Ondo Ogun Ondo state à ń rí ọmọ Luka ní Ondo state akin akin george ọmọ mi tó wà lákin george secretary ìlànà ọmọ mi akin george àárò náà bẹ́ẹ̀ tó bá ṣe níwọ̀n ní sẹ́kẹ̀tì. bàbá ń tá gbọ́ nípa akin george akin george ti dọ̀wọ́ rù. akin george ó secretary nílànà ni ó kàn lọ sí mi ní ọmọ mi kò sí tí ó ṣe tó bá ti pé lẹ́wọ̀n kẹrin padà kò sẹ́ni kankan tó lè dọwọ́ rú lọ́dọ̀ mi tó gbogbo wọn láti búra fún pé àgbọ̀dọ̀ dálẹ̀ yorùbá nation wọ́n sì gbọ́dọ̀ gbọ́dọ̀ dálẹ̀ yorùbá nation so ọmọ lúkà náà ṣiṣẹ́ tiẹ̀ lékiní bá a ṣe níwọ̀n nu lẹ́kọ̀ọ́ ọmọ bọ̀tá wà lẹ́kọ̀ọ́ a ní wọn káàkiri káàkiri káàkiri gbogbo ilẹ̀ yorùbá àwọn tó dóòlù ẹ wá wà tẹ́sí ee Sunday Igboho máa bá ṣe lọ ọtí sá lọ nísìn so mímú hmm. tí Sunday Igboho tó wà ní ìlú Benin Republic ọlọ́run fẹ́ fi tú àṣírí àwọn lọ́tẹ̀ torí tá a bá ń bá gbogbo ẹ̀ lọ tí ò sí kinní kan tí ó jẹ́ ṣe kọ́nàkọ́nà gbogbo ẹ̀rọ pé gbogbo èèyàn lè yẹn dáadáa ọ̀tún tó ṣe fẹ́rẹ́ díẹ̀ ara àwọn tẹ́sán èmi tèmi ọmọ mi Sunday Igboho ìbéèrè sá torí èmi bàbá Yorùbá ìbéèrè bàbá gbogbo yìí tó tó èsì tó ìgbàgbọ́ kò sí kíkí kan kò sí bẹ́ẹ̀rù èmi àtẹ̀dá sọ bẹ́ẹ̀ fún yín tó tó èsì wáyé mo dúró pa tó tó èsì so ká dúró kútọ Ọlọ́run Ọlọ́run ti yẹn kò sẹ́ni tí jíṣẹ́ Ọlọ́run láyé tí ò kì í ní pọ́blẹ́mù Mósè ní pọ́blẹ́mù pẹ̀lú Fáráò jesus christ àwọn èèyàn lọ́tàn ṣe pa tọ́fi kan má gbélébù ànábì wọ́n lé kúrò ní mọ́kà saudi arabia ó sálọ mẹ́dínà so ọdún mẹ́wàá ló fi sálọ jésù eh, jésù òun náà kúrò ó lọ sí israẹli kálukú náà tíráfù ni so sunday igbòho náà tíráfù ni kó o lílu bàbá rẹ ó lọ sí ìlú ìlúbọ̀kì mo mọ̀ pé lágbára ọlọ́run èyí tá à ń wọ́ tẹ̀ wá lọ́wọ́ ẹ̀yọ́ mọ̀ yorùbá ẹ̀wà pa kò sí kankan so ti wá sí kò sí ẹgbọ́n ọba tó bí. Allahu akbar Allahu akbar àṣẹ. bisimilayi rahman rahim salata tẹmínà ni a bí a ìlàfàtì rọba níyàtì àwílá tẹ sàmìlà níyàtì pàmúlìkà kẹbíra ẹsẹ àbọ irisi pátákì máa lásà bìrì máwù àtàlínú àsìmáìkà àtàyà fúnà kúrúbà dáì àtàdẹtẹ ilé ìyá rè léèmí àìsìkọ nájì mí náà dáì wà dáìkà bìkúdúrátìkà ìnákàkọrí mọjìbù àṣà rọbákùn ayé àlùkàdúrùkún pàyẹsàkùn fìlárìdì pàyẹsùkè fàtàmọlùnà الفتنة أسأل ربكم أن يجعل بيننا وبين الذين منهم موافقة والله قادر على ذلك أن تمتع آمين آمين آمين gbogbo kírísítẹ́nì lágbàáyé ìrìn àjò tó fi hàn wá lórí ti Sunday Igboho pé yóò jáde láìpẹ́ ọlọ́sàdì ó ṣẹlẹ̀ báyìí ọlọ́sàdì ó ṣẹlẹ̀ báyìí gbé mi sókè gbé mi dìde àwọn lọ́wọ́ sókè ìgbà ju ayé lọ ògo ayé wà jẹ́ kó yọ jáde àwọn lọ́wọ́ sókè mama jẹ́ òpẹ́ wá sílẹ̀ gbé wa jáde àwa lọ́wọ́ sókè kíkájú ayé lọ gbogbo ayé wa lẹ́kọ̀ọ́ yọ jáde àwa lọ́wọ́ sókè bá máa jẹ́ òpẹ́ bless you. àdúrà ó gbà o àṣẹ àṣàkànbalẹ̀ o ìlú èkìtì náà wáyé kò ní bàjẹ́ o lọ́la a tún lọ ondo state lágbára lọ́hùn ẹ̀ṣin bàbá mi ẹ̀ṣin gan o mo kí gbogbo ilé o ṣe bàbá. ẹ ṣe gbogbo ẹ̀yin aládùúró tiwa ẹ̀yin tẹ̀ ń wò wá a tún fẹ́ gbé ìyá kan wá náà ìyá olórí ìṣà ẹ mọ̀ ìyá yẹn dáadáa wọ́n yọ ìyá yẹn lẹ́nu nígbà. orílẹ̀-èdè ìjọba wọn ò lọlẹ̀ haúsá wọn ò lọlẹ̀ yíbo àwa náà ni. ọmọ àtọjúbọ. kí ló ń fà á kí ló ń fà á tó fi jẹ́ wípé yorùbá ni lónìí yorùbá ni lọ́la yorùbá ni lójoojúmọ́ bẹ́ẹ̀ kó ẹ̀kọ́ àpọ̀kọ jẹ. kò í ṣàwọn nǹkan ló ṣe é kò í ṣàwọn nǹkan ló ṣe é ṣebí wọ́n ní wọ́n ní ajá tí ó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọdẹ wọ́n ti wá ń gbọ́ fèrè ọdẹ ń sìn tí ọ̀rọ̀ ò bá débi fún yorùbá yorùbá ò ní mọ̀ ìgbà tí Awólọ́wọ̀ tó ní kí wọ́n jẹ́ ká kúrò lóko ẹrú òyìnbó pé ká kúrò lóko ẹrú òyìnbó ó jẹ́ kan tí àwọn yìí kò fi sọ pé ọ̀dàlẹ̀ kì í jẹ́ sọ́kàlẹ̀ torí ojúkú ojúkú àti Awólọ́wọ̀ ọ̀rẹ́ ni wọ́n láti from beginning ìgbà tí ọ̀rọ̀ fẹ́ ṣẹlẹ̀ tó fẹ́ yíwọ́ tó bá jẹ́ pé àwa Yorùbá dìde ńgbà yẹn bá sọ́pọ́tì tá a sọpọ́tì ojúku kò bá má sí wàhálà tó yìí a bá ti gba òmìnira wa ṣùgbọ́n àwa Yorùbá máa ń fẹ́ káwá sí àlà Yorùbá sì máa sun oorun ọba hmm. àwọn elédèkedè wa ti débí wa ti kọjá báńdírì nǹkan tó kó bá wa nìyẹn ẹ ó kẹ ẹ worú ẹ worú àṣà ńìlọrin ṣé ó possible kí Sokoto kọjá òun ni ó lóun ní ilẹ̀ ní Kwara. ibi tá a wà yìí Kwara àwọn ilẹ̀ ilẹ̀ Fúlàní náà ń kílè mọ́ ẹ. Ọlọ́run ò ní jẹ́ olè ni wọ́n ọ̀dọ̀ ilé náà la máa fi mọ̀ bí kú ló loko bí pàkúté ni ilé la máa fi mọ̀ gbogbo nǹkan tó wà nílẹ̀ ń sìn ọmọ ìyá mi bọ́mbà tó bọ́mbà la máa fi ṣe é ẹ ń gbọ́ mi a ní fi ṣẹ̀rọ pátápátá là fojú bọ̀bọ̀ làwọn ojú àfọ ìfọ́tọ́ ìjà ní dálẹ̀ a ní gbà fún wọn lọ́tẹ̀ ṣùgbọ́n àwọn aláìmọ̀kan tí wọ́n sì wọ́n ní wọn ò mọ̀bi tí wọ́n lọ ẹ fi wọ́n lẹ̀ ojú wọn ló dúdú tó bá ya ojú wọn á mọ̀ a máa délẹ̀ lórí. a bàbá kan sọ̀rọ̀ ó ní àti bọ́ lọ́wọ́ ogun yorùbá ó lé ọwọ́ ẹ̀yin obìnrin ló wà pé ẹ mọ ìyà tó ń jẹ ìran yorùbá pé ṣùgbọ́n ẹ̀yin obìnrin ẹ kọ̀ láti dìde. Eh, eh, bẹ́ẹ̀ kọ́ bàbá yẹn ó sọ ó rí sọ díẹ̀. nígbà tí Babangida wà lórí oyè obìnrin ló sọ ẹ̀ lọ́wọ́ fún Babangida tó ní níbo ló gbà wọlé kó tó yíra padà irú àwọn kìnìún yẹn sì wà ṣùgbọ́n ẹ̀sìn tí ẹ̀yìn Ọbàtálá apàṣẹ ọlọ́ya gbogbo àgbáyé ambassador fún world culture culture and traditional worship. mọ́mí kí lẹ rí sí òmìnira yorùbá. Ah, ẹ tún bí mi ẹ fi sẹ́rọ̀ òkúrọ̀ ẹ ní òjẹ́dà <laughs> ó ti pẹ́ ta ti ń jìyà náà ìgbà tí mo ṣe bíi nine bíi ten years la ti ń tẹ̀lé àpò lọ́wọ́ hmm. kò dẹ̀ yẹ kí yes thank you kò dẹ̀ yẹ kí kakusoko ẹrú. Hmm èmi ò gbọ́ pé wọ́n kó haúsá kan lẹ́rú rí mi ò sì gbọ́ pé wọ́n kó Ìgbò kan lẹ́rú rí àwa Yorùbá ni wọ́n rí fi tí wọ́n kó lẹ́rú ẹ bá wo Republic of Benin ẹ rí i pé tí wọ́n bá dá sí mẹ́ta Yorùbá kápá méjì. níbi Republic of Benin. yes ẹrú ni wọ́n kọ ẹ bá wo àwọn èdè tó jẹ́ èdè Òkun tó jẹ́ èdè Èkìtì ó pọ̀ ní Republic of Benin bẹ̀tì ṣé wọ́n mọ̀lé. Hmm, wọ́n ti kó wọn lẹ́rú lọ sọ́hún. Brazil bákan náà tó bá dá Brazil sí mẹ́wàá Yorùbá kó mẹ́jọ ní àwọn kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Spain lọ bẹ́ẹ̀ yẹn Yorùbá ló pa Ghana ẹ rí i pé gbà tí ogun Bushia nígbà ogun Bushia tí wọ́n lé gbogbo Yorùbá àárí Yorùbá àárí Haúsá tí wọ́n lé nígbà yẹn tí àwọn Yorùbá fi wá tó wá sí orílẹ̀-èdè Yorùbá wọn ò lọlẹ̀ Haúsá wọn ò lọlẹ̀ Yíbò àwa iná ni ọmọ àtọjúbọ̀ kí ló ń fà á kí ló ń fà á tó fi jẹ́ wípé yorùbá ni lónìí yorùbá ni lọ́la yorùbá ni lójoojúmọ́ bẹ́ẹ̀ kó ẹ̀kọ́ jẹ. kò í ṣàwọn kan ló ṣe é kò í ṣàwọn kan ló ṣe é ṣebí wọ́n ní wọ́n ní ajá tí ó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọdẹ wọ́n ti wá ń gbọ́ fèrè ọdẹ ń sìn tí ọ̀rọ̀ ò bá débi fún Yorùbá Yorùbá ò ní mọ̀ ìgbà tí Awólọ́wọ̀ tó ní kí wọ́n jẹ́ ká kúrò lóko ẹrú òyìnbó pé ká kúrò lóko ẹrú òyìnbó ó jẹ́ ẹ̀kọ́ tí àwọn yìí bò fi sọ pé ọ̀dàlẹ̀ kì í fẹ́ sọ́kàlẹ̀ torí ojúkú ojúkú àti Awólọ́wọ̀ ọ̀rẹ́ ni wọ́n láti from beginning ìgbà tí ọ̀rọ̀ fẹ́ ṣẹlẹ̀ ló fẹ́ yíwọ́ tó bá jẹ́ pé àwa Yorùbá dìde ńgbà yẹn tá a sọ̀pọ́tì tá a sọ̀pọ́tì Ojukwu kò bá má sí wàhálà tó yìí àbá ti gba òmìnira wa kò so ńgbà tá a ti ń pè wá níyà àjẹ tẹ́ ń pè ìwà níyà ẹ ẹ pẹ̀lẹ́ ìyá jẹun jẹun tó ń lọ yìí bó jẹ ìyá jẹ. ṣé òun ló jẹ́ káwọ obìnrin dákẹ́ mà. mà ẹ ti gbàgbé pé ohun tó ń ṣẹlẹ̀ yìí obìnrin ló jìyà ẹ̀jù torí obìnrin ló jìyà lórí ọmọ obìnrin ni ò jẹ àwọn obìnrin ni wọn fẹ́ kẹ́ jèrè ọmọ yìí. ẹjọ pin náà ní ṣe mọ̀ pé ìjà obìnrin burú tẹ̀yin náà bá ní ó yá tẹ́ bá ló yá lógun ó yá lógun tẹ́ bá ló yá lógun ẹnìkan ni ó kọ́kọ́ fi gègé kan ìlú kó níjó tó mu ẹ̀yin ọkùnrin lẹ́ bá fi gègé kan ìlú nbẹ bá fi gègé kan lù àwọn obìnrin náà àmọ pé àmọ àmọ díta. mami ẹ àwọn ọkùnrin ti já wa kulẹ̀ tí a lè dúró de gbogbo àwọn ọkùnrin tó jẹ́ wípé bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí n pọmọ ẹnìkọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀yin ìyá wa tẹ́ ẹ jẹ́ abiyamọ ẹ̀yin náà lè sọ pé abiyamọ ìgbọ́gbé ọmọ ẹ̀. ẹ ìgbà tó a ti rí bẹ́ẹ̀ náà ni ó jẹ́ pé àwọn ìyá wa ọ̀pàkí ọ̀là kí arógbá aṣọ mọ́kànlá alágbogbo òde afàfúnilẹ́dìyẹ sì gbó jíjẹ lé lọ́wọ́ ẹni hmm. àbí ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run hmm. ẹgbẹ́ inú agogo hmm. ẹgbẹ́ inú odò ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ atẹ́gùn ẹgbẹ́ inú igi ṣé báwọn náà wà tí wọ́n lè jàjà yìí ṣé nǹkan tí àwọn obìnrin bá ní kí wọ́n ṣe létùtù lẹ́bọ̀ ṣé wọ́n ń ṣe é ìyẹn ní ìkejì olóṣèlú ti bayé àwọn obìnrin kan jẹ́ láwọn tó ní agbára wọ́n ti fi owó dí wọn lẹ́nu àwọn ìyá lọ́jà bẹ́ẹ̀ni ò lera wọn ò lè fi jẹ̀yà lọ́jà bẹ́ẹ̀ni ò burú wọn ò lè fi jẹ̀yà lájẹ alágbára ló ń jẹ̀yà lájẹ alágbára ló ń jẹ̀yà lọ́jà ǹjẹ́ àwọn ìyá lọ́jà yẹn sáwọn òṣèlú ò ti mú wọn wọ́n ti mú wọn máró wọ́n mú wọn mọ́ tí wọn ò lẹ́nu ọ̀rọ̀ mọ́. kí ni ká ṣe mọ́. níta náà ni pé kọ́lọ́n bù wá ṣe ìrìn àjò la máa rìn ṣẹgbọn àárín ìrìn àjò sẹ́rí mo ti sọ fún wọn tẹ́lẹ̀ pé state by state a gbọ́dọ̀ rí àwọn ìyá kọ̀ọ̀kan ìyálọ́jà ìyálájẹ́. ẹ má tutù sísàlẹ̀ kòkò mà ṣe gbọ́ mi mà. so a máa rìn ìrìn àjò mm, mm. ká fi awo sáwo kó fi ṣe mọ̀ sínú mọ̀ síkùn toró ti di awo ìmùlẹ̀. kí ni ìdánilójúmọ̀ tẹ́lẹ̀ sọ fún gbogbo ọmọ Yorùbá ojúlówó ọmọ Yorùbá ni o nípa òmìnira ìrìn àjò òmìnira tá à ń tọ̀ lọ yìí ibo ló ní ìfojúsùn yín gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí ìyá níbo ló máa já sí. ẹ tún béèrè. alẹ́ ẹni tí a mọ̀ pé ẹ̀yin àgbà náà lẹ́ni ẹni ẹni tó máa mọ̀nà ní